بسم الله والحمد لله والصلاة والسلام على رسول الله وبعد mo kí wa káàbọ̀ sórí ìkànnì wa Taalim TV mo sì kí wa káàbọ̀ sórí ìdánilẹ́kọ̀ọ́ wa ọ̀rọ̀ fíkìhù episode two alẹ́ òní ni alẹ́ sábtì alẹ́ sátidé mọ́júmọ́ sátidé déètì òní ní twenty six oṣù àkọ́kọ́ alimuharram ọdún fourteen forty three ní àná wa lórí ọ̀rọ̀ fíkìw tíra tí a sì ń kà. níjókòó yìí lọ́wọ́lọ́wọ́ báyìí òun ni martinu al-akadori ibi tí akàdé ní àná òun ni ibi tí àfa onítìrà àfa onítìrà abu عبد الرحمن ابن محمد الأخضري أبو زيد عبد الرحمن ابن محمد الأخضري رحمه الله ibi tí a ka dé òun ni ibi tí ó ti sọ pé wàyẹ́jìbọn hifzu جميع جوارحه ما استطاع ó di dandan fún ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn hiflu sísọ jẹ̀míìrín gbogbo dàwárìsì yìí oríkèéríkèé ara rẹ̀ mọ̀sítàtọ́ bí ọba ṣe ní ìkápámọ́. wa an ń yuhibba lillah àti pé kó máa nífẹ̀ẹ́ eniyan nitori ti Allah wa yubghida lahu ko si ma korira eniyan nitori ti Allah Wa yarida lahu ko si ma yọ́nú sí ènìyàn nítorí ti Allah wa yaghdaba lahu kó máa bínú sí ènìyàn nítorí ti Allah wọ̀yá àmúradìlì màrúf kí ó máa pa àṣẹ ṣíṣe dáadáa wọ̀yá nìhá ánìmúǹkà kó sì máa kọ aburú ibi tí abadé ní àná nìyẹn afẹ́tẹ̀ iwájú. wọ̀yá harumu àléhí alikadibu wọ̀yá harumu àléhí alikazib irọ́ irọ́ ó di èèwọ̀ fún ẹni tá a ti la ìjọsìn bọ̀ lọ́rùn ó gbọ́dọ̀ mọ̀ pé èèwọ̀ ni irọ́ jẹ́ fún òun òun ò gbọ́dọ̀ máa parọ́ wàlẹ̀ ni ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ọ̀rọ̀ ẹ̀yìn sísọ ó di èèwọ̀ fún kò gbọ́dọ̀ máa sọ ọ̀rọ̀ ẹ̀yìn wànàmíìmà òfófó ṣíṣe ó dé èèwọ̀ fún ẹni tí a la ẹ̀sìn bọ̀ lọ́rùn kò gbọ́dọ̀ máa ṣe òfófó walikibru mọ́tòmọ́tò mọ́tòmọ́tò ìgbéraga ó déèwọ̀ fún ẹni tá a la ẹ̀sìn bọ̀ lọ́rùn kò gbọ́dọ̀ máa ṣe mótómótó kò gbọ́dọ̀ máa ṣe ìgbéraga wàlẹ̀ ọ̀hún òjìbù ìjọra ẹni lójú ìkúnra ẹni lójú ó déèwọ̀ fún kò gbọ́dọ̀ máa jọra ẹ̀ lójú kò gbọ́dọ̀ máa wúra rẹ̀ kó máa jọrẹ ẹ̀ lójú pé kò sí nǹkan tí òun ò tó tàbí kó máa sọ pé à òun lòún rí báyìí òun lòún tó báyìí mo máa hàn yín lé ìmọ̀ ọ̀ ṣe bẹ́ẹ̀ tó o ti di ẹni tí a la ẹ̀sìn bọ̀ lọ́rùn. wàríyá èèwọ̀ ni ṣe kárí mi ó jẹ fún ṣe kárí mi ti di èèwọ̀ fún kò gbọ́dọ̀ máa ṣe ṣe kárí mi mọ́ wàsúmùà àṣegbọ́ ká ṣe nǹkan nítorí kí ayé lè gbọ́ wa ó ti du èèwọ̀ fún un wọlé hasad kèéta ìlara ó dé èèwọ̀ fún ẹni tí ala ẹ̀sìn bọ̀ lọ́rùn wálé ìkórira ìkórira búgdù ìkórira kò gbọ́dọ̀ èèwọ̀ ni kó máa kórira ènìyàn ó ti sanwájú wípé tó o bá fẹ́ kórira kórira nítorí títa ni nítorí ti Allah wàyúbùgì dọ̀láhù ọ̀kan gbọ́dọ̀ máa kórira èèyàn for nothing wàrúyàtò lè fọ́dlì. alàlẹ́gọ́írì rírí ọlá tọ́lọ̀ ń ṣe fún un rúyàtúlì fọ́dlì alàlẹ́gọ́írì mímọ́ wo ọlá tí ọlọ́run ṣe fún ẹlòmíì. mímọ́ wo ọlá tí ọlọ́run ṣe fún ẹlòmíì tí kìí jẹ́ kíyàn ọmọ pẹ́ dá ru yàtò lè fọ́nlì alàlẹ́gàn yẹn. mímọ rí mímọ wọ ọlá tí ọlọ́run ṣe fún ẹlòmíì kìí jẹ́ kíyàn ọmọ pẹ́ dá o. òògùn tọ́lọ́ ń ṣe fún ọmọ lẹ́lòmíì ló kú tó ń wò ọwọ́ àmọ́ rojọ́ ọmọ sàròyé wàlẹ̀ hamzu bíbú ni lójú ẹni wàlámzù bíbú ni lẹ́yìn ẹni ò máa bú yàn lójú rẹ̀ ò sì máa bú lẹ́yìn rẹ̀ wàlẹ̀ abaf kéèyàn máa ṣeré kó máa tayò kó máa tayò ó gbọ́dọ̀ máa tayò ó gbọ́dọ̀ máa ta géèmù tí aláwọ̀ bá ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn ohun tí ń bẹ lọ́rùn rẹ kò fààyè kó o máa tayò tàbí kó o máa ṣeré káàkiri kó lọ́n gbá sọ́kà ọ̀n gbá sọ́kà káàkiri wàsókòríyà ṣíṣe yẹ̀yẹ́ ọ gbọ́dọ̀ máa fi yàn ṣe yẹ̀yẹ́ ọ gbọ́dọ̀ máa fi yàn ṣe yẹ̀yẹ́ ìwọ tí Allah ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn yẹ̀yẹ́ ọ̀tọ̀ sí ọ lẹ́nu wàzínà agbèrè èèwọ̀ ni fún ọ ọ gbọ́dọ̀ ṣàgbèrè wà náà àjìnàbí ìyà. lára ohun tó tún dé ìwọ̀ fún ọ ò ní wíwo àjìnàbíyà àjìnàbíyà ni ẹni tí kìí ṣe eléèwọ̀ ẹni obìnrin pín sí méjì eléèwọ̀ rẹ àtẹni tí kìí ṣe eléèwọ̀ rẹ ẹni tí kìí ṣe eléèwọ̀ rẹ ò ní àjìnàbíyà ìyẹn ni obìnrin kóbìnrin. tí kò sí adínà gbéyàwó láàrin wa àti ẹ̀ ẹni tó ga sí pé tó o bá fẹ́ fẹ́ ẹ kì í ṣe èèwọ̀ fún ọ láti fẹ́ ẹ ń tẹjú mọ́ ọwọ́ ń wò ó èèwọ̀ ni. wíwo àjìnàbíyà tá a lè pè ní wíwo obìnrin olóbìnrin èèwọ̀ ni fún ọ. wàtàlá lùlù bìkàlámì hà á. mímọ́ gbádùn ọrọ ẹnu rẹ mímọ́ gbádùn ọrọ ẹnu rẹ obìnrin ń sọ̀rọ̀ ọwá ń jẹ̀gbádùn ohun rẹ̀ òun jẹ̀gbádùn ohun rẹ èèwọ̀ ni fún ọ. so bá a lè máa jẹ̀gbádùn ohun àwọn obìnrin olóbìnrin ni ẹ̀sìn fi sọ pé obìnrin ò gbọ́dọ̀ ṣiṣẹ́ tó ní í ṣe pẹ̀lú ohun. níta. ká má bàa máa rí obìnrin olóbìnrin wò lẹ̀sẹ̀ fi sọ pé kóbìnrin kó máa wà nínú jẹ̀lì bábà. so bí òfin ṣe di àwa pé a gbọ́dọ̀ mọ wo bí olómi náà lòfin di àwọn náà wípé káwọn náà ò para mọ́. bí òfin ṣe di àwọn ọkùnrin pé a gbọ́dọ̀ mọ gbádùn ohun wọn àgbọ̀dọ̀ mọ gbádùn ohun wọn náà ni òfin di obìnrin pé obìnrin ò ma máa díhùn sí ọkùnrin ọlọ́kùnrin létí kò sì gbọ́dọ̀ máa ka nǹkan kankan tàbí kó máa sọ àwọn ọ̀rọ̀ kan tó ga sí wípé yọ wà fún public hmm. ló fi jẹ́ pé ẹ̀yin ọmọ wa ẹ̀yin ọlọ́mọge tẹ́ẹ̀lẹ́ fẹ́ lọ yunifásitì ìwé tẹ́ẹ̀kà tí ó fi di pé ayé lẹ́ẹ̀mọ́ bá sọ̀rọ̀ ẹ jìnnà sí i ẹ̀yin tẹ́ ẹ wà lórí social media tẹ́ ẹ ti sọ̀rọ̀ ayé di speakers ẹ mọ̀ra yín o èèwọ̀ lẹ́ fi ń ṣeré èèwọ̀ èèwọ̀ lẹ́ fi ń ṣeré báwo ló ṣe wà lórí social media tó ò ní máa díhùn báwo ló sì jẹ́ speaker tó ní máa déhùn báwo ló ṣe jẹ́ jọ́nálìsì tó ní máa déhùn newscaster báwo ló ṣe ní máa déhùn ẹ́n àwọn èèyàn sì fẹ́ máa tẹ́tí gbọ́ ìròyìn tó ń kà tẹ́tí gbọ́ wọn tẹ́tí rí báwọn aláwọ̀ sànù wa o wàákìlù àmúwálì náà sì dìgẹ́rì tí bìnàfsìn jíjẹ dúkìá ènìyàn bìgẹ́rì tí bìnàmsí láì sí ìyọnu sí láì sí ìyọnu sí onítọ̀hún níbẹ̀ èèwọ̀ ni jíjẹ dúkìá àwọn ènìyàn bìgẹ́rì tí bìnàmsí tí inú àwọn tọ̀hún ò dùn sí èèwọ̀ ni o wàlí ákìlú bìṣàfà àà wàlí ákìlú bíṣàfà à fífi ìṣìpẹ̀ jẹun fífi ìṣìpẹ̀ jẹun wọ́n ti dá ọmọ pé tọ́mọ kan bá ti ṣẹ̀ ládùúgbò tó bá ti ra mínírààtì fún ọ ọlọ́ba ṣìpẹ̀ ọlọ́ba ṣìpẹ̀ ìwọ́n tó jẹ́ tíṣà tọ́mọ bá ti léètì dé sùkúrù tí pírísítà fẹ́ bá wí tó bá ti ra kóòkì fún wọn títà ọba ṣìpẹ̀ ò ń fi ìṣìpẹ̀ jẹun nù èèwọ̀ ni o ò gbọ́dọ̀ fi ìṣìpẹ̀ jẹun ìwọ tí a ti la ẹ̀sìn bọ̀ lọ́rùn fífi ìṣìpẹ̀ jẹun èèwọ̀ ni a ó bì dìín a ó wàlẹ̀ àkìlú bì dìín fífi ẹ̀sìn jẹun fífi ẹ̀sìn jẹun ha wàhálà gidi rèé o wàhálà gidi nìyí fún àwọn àfáà tí wọ́n ń fi ẹ̀sìn jẹun tí wọ́n ń fi ẹ̀sìn jẹun tọ́ba ti ń di pé mú wàdúrà wá òǹfẹ̀sìn jẹun nù mú owó ọpẹ́ wá òǹfẹ̀sìn jẹun nù mú owó kútúbà wá òun fẹ̀sìn jẹnu tí o ti gbọ́ èèwọ̀ sì ni fún ọ láti máa fi ẹ̀sìn jẹun ok ẹnìkan ní charge and bail ẹ àwọn àwọn kan wà ní kóòtù <coughs> kóòtù nàìjíríà ń bì gẹ́gẹ́ pé wọ́n máa kára wọn kún charge and bail. charger and bailer tó jẹ́ pé wọ́n gba owó lọ́wọ́ ọ̀daràn àwọn ni wọ́n bá a dúró gẹ́gẹ́ bí iṣu ọtí wọn ò mọ̀ rí o wọn ò mọ̀ rí so àti gbogbo ìṣesí tó bá jẹ mọ́ pé òun fi ìṣìpẹ̀ òfin jẹun ọmọ ṣe bàbá rẹ̀ ìwọ ní ara mínírààsì fún un o lè lọ mọ́ bá a bẹ̀bẹ̀ wọ́n mu mínírààtì ọmọ ń tẹ bàbá ń so o sì lérò pé mínírààtì tó mu yẹn kò ní hun ọ kò ní lẹ́yìn àtiwọ́ olówó àlùbáríkà tó ń gbowó àlùbáríkà tó mọ̀ pọ́n fẹ̀sì jẹun ni àbọ̀ ọmọ bẹ́ẹ̀ àdúgbò lo sí ṣọ́ọ̀bù àlùbáríkà sí ìta rẹ̀ wọ́n ló ń tà wọ́n ló ní ọwọ́ ọpẹ́ ń gbà sákò náà ìwọ ló ní ṣé wọ́n ló ní owó ẹ̀yìn àbálọ̀ yíyan ọ̀ pé ìwọ ni kọ́ ọmọ bá gba owó ẹ̀yìn sọ́pọ́ kọ́ ọmọ bá gba owó ẹ̀yìn sọ́wọ́ kọ́ ọmọ bá gba owó ọpẹ́ sínú àpò rẹ̀ wọ́n fẹ̀sí jẹun nìyẹn o wọ́n fẹ̀sí jẹun ìfẹ̀sí jẹun ọ̀pọ̀ lọ sún àbàdà ọ̀pọ̀ lọ sún àbàdà irú ẹ̀ náà ni kí wọ́n kówó fún ọ pé kó o kọ́ mọ́ṣáláṣí kó o dáwó àpò kí wọ́n ní kó o bá wọn gbẹ́ kànga kó o dáwó àpò ìfẹ̀sìjẹun náà nìyẹn o mílíọ̀nù tí kò ní ẹ̀tọ́ kì í ṣe ìfẹ̀sìjẹun ni kó ọmọ kọ́yàn ní ẹ̀kọ́ kí ọmọ gba owó ilé ẹ̀kọ́ lọ́wọ́ wọn bí ọ̀ọ́ba lè kọ́ wọn lọ́fẹ̀ẹ́ ìyẹn ò bọ́ sí abẹ́ ìfẹ̀sìjẹun ló ti yé ìyẹn ò bọ́ sí abẹ́ ìfẹ̀sìnjẹun tó ọba lè kọ́ wọn lọ́fẹ̀ẹ́ ẹ̀yin ọmọ ilé kéwú iye báyìí lẹ́ẹ̀mọ́sán lóṣooṣù ọ̀ fẹ̀sìnjẹun báwọn àwọn àfáà tí wọ́n ní ká má fẹ̀sìnjẹun àwọn náà ni wọ́n sọ pé olùkọ́ lè gba owó ilé ẹ̀kọ́ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ṣùgbọ́n wọn ò dákọ̀ wòlímọ̀ o wọn ò dákọ̀ wòlímọ̀ mọ́ o wọn ò dákọ̀ áfúlà mọ́ o ìfẹ̀sìnjẹun ni áfúlà o ìfẹ̀sìnjẹun ní áfíà iléeké gbogbo iléeké tí wọ́n ń ṣe tó bá ti já sí wípé iléeké ó fi ń gba owó lọ́wọ́ akẹ́kọ̀ọ́ ni ìfẹ̀sìnjẹun ni àwọn kan ń ṣe áfíà tó ká sí pé wọn ò ní gba tọ́rọ lọ́wọ́ akẹ́kọ̀ọ́ kódà ilé ẹ̀kọ́ ni ó tún fún wọn lẹ́bùn àwọn náà ń pè ní áfíà ẹ̀yẹ̀ wò nǹkan báwọn ilé ẹ̀kọ́ kan kò ní gba owó lọ́wọ́ akẹ́kọ̀ọ́ dípò kó gbowó lọ́wọ́ akẹ́kọ̀ọ́ yóò fún wọn ní ìwé ẹ̀rí ok àwọn náà ń sanwó lé kí ń bẹ̀ o ṣùgbọ́n tó bá ti di pé wọ́n kẹ́kọ̀ọ́ jáde tán wọn ò ní sọ pé kí wọ́n lọ ṣe kúlà ráìsì wá wọn ò ní ní kí wọ́n lọ gbé àpẹẹrẹ àmàlà méjì wá kúlà ọbẹ̀ ọbẹ̀ méjì kírètì mínírààsì kírètì mọ̀tínà wọn ò ní béèrè yẹn kódà ilé ẹ̀kọ́ náà yóò tún yóò tún wò pé bó ṣe jáde lè ké wa yìí ó yẹ kó oníṣẹ́ tó máa ṣe ó yá lọ kọ́ ṣẹ́ tó business tó fẹ́ máa ṣe wá èyí tó bá jẹ mọ́ fíríjì yóò rà fún èyí tó bá jẹ mọ́ machine yóò rà fún so ǹjẹ́ ẹ mọ̀ ilé kéwọ́n náà ẹ ẹ mọ̀ ilé kéwọ́n yóò sì ń bàdàn o ilé kéwọ́n yóò sì ń bàdàn o bí Ìbàdàn ṣe tóbi tó kò sì ń bàdàn ṣé ẹ mọ̀ ibi tó wà ìwò ló wà ìwò ló wà kọ́lọ́n bá ní ṣe àlékún dáadáa fún àfáà wa ìnìdákọ̀ wọn ìnìdákọ̀ wọn ọlọ́run mọ ẹni tá à ń sọ̀rọ̀ rẹ̀ àmọ́ ìwò nílé kí ó yẹn wà kò è pé méjì ilé kéwú náà kò tí ì pé méjì àti orí ilé kéwú tí máa dá akẹ́kọ̀ọ́ lókòwò àti wọn ò tí àwọn nọ́mbà one ẹ̀yin yòókù tẹ fowó sáúdí dálé kéwúlẹ̀ ẹ mà tún ṣe áfúlà ẹ ń fẹ̀sìn jẹun ọlọ́run mọ̀ jẹ ẹsẹ̀sìn lọ́jọ́ àlèkìyàmà owó sáúdí lẹ fi dálé kéwúlẹ̀ ẹ tún gba owó òbítíbitì áfúlà ẹ wọn ẹ wà máa gbowó ṣíàmánù ẹnìkẹ́ni kọ̀ọ̀kan máa mú ṣíàmánù méjì méjì wá ṣíàmánù ayẹyẹ mẹ́ta tún ni. sẹ́yìn gbọ́ bá nísìn ẹnìkan sọ fún mi nísìn pé níbi tọmọ àwọn táwọn lọ alága mẹ́ta ni wọ́n béèrè fún ọkùnrin méjì obìnrin ẹyọkan ẹ dákun alùsùnà náà sì nìyí ṣé súnà nìyẹn gbogbo ilẹ̀ sì ké akádọ̀rí o ẹ kọjá o ẹ o onítìrà àkọ́kọ́ o nínú tíráfíkìú tá a máa ń ké o wà á kílù bí ṣàfáà wà á kílù bí díìn ẹ fojú fò torí ayé ẹ lọ túbá tọ́yì. wàtàkìrù sọláàtì á ní àwòkọ́ọ̀tì hà èèwọ̀ ni fún ẹni tí aláìsìn bọ̀ lọ́rùn láti máa fi ìrun kíkí falẹ̀ tásìkò rẹ̀ ó fi lọ á ní àwòkọ́ tì á títí àsìkò rẹ̀ ó fi lọ òòrì ṣubú ìkì títí àsìkò ṣubú ì tó fi lọ tóòrùn fi yọ òòrì lúrì kì títí òjì fi dọ́gba sí ọ́bjẹ́tì yàtọ̀ sí òjì tó wà lẹ́ni lúrì lásìkò zawal òòrì asrìkì títí òòrùn fi wọ̀ òòrì mọ́gírìbìkì títí àwòǹpápákúpá tó fi yọ o ò rí ìṣáìkì títí ìlàjì òru tó fi lọ mọ́ ọ lọ́wọ́ ọ gbọ́dọ̀ ọ máa fi irun ráre o sọ gbọ́ ọ gbọ́dọ̀ fi irun ráre. èèwọ̀ ni fún ọ wàláyé hìlù láhù súhùbátù fásikìn kò lẹ́tọ̀ọ́ fún ẹni tá a lẹ́sìn bọ̀ lọ́rùn láti máa bá pò kí ìsọ̀rẹ́. Allahu akbar. wàlámùjà làṣàtúwú kò lẹ́tọ̀ọ́ kẹjọ jókòó papọ̀ lìgóìrì dọ̀rúrà tìǹ láì ní làlórí kan tó máa bíi ọ gbọ́dọ̀ bá pòkí ìsọ̀rẹ́ ọ gbọ́dọ̀ jókòó tì í láì sí làlúrí kan kí ni làlúrí ọ̀hún bóyá ó síìkì ọwọ́ àbẹ̀wò pé mr pòkí wọ́n lẹ síìkì ẹ lẹ́ o sẹ́nu fúyẹ́ o làlúrí ló gbé ọwọ́ àbá torí pé ẹni tí yẹn máa ń jìnnà sí ni sọmọ ẹtẹ ń pè ń pò kí arúfin mùsùlùmí tí ń rúfin ẹ̀sìn tí ò sí ìbọ̀wọ̀ fún òfin ẹ̀sìn lára rẹ̀ wọ́n lọ ò gbọ́dọ̀ mú lọ́rẹ̀ẹ́ ọ gbọ́dọ̀ jókòó tì í lè gó èrè ìdọ̀rúra tí àyàfi tó bá já sí pé làlùrí ló bì í. ọ jókòó tì o àyàfi pẹ̀lú làlúrí àyàfi pẹ̀lú làlúrí ọ gbọ́dọ̀ jókòó tì pòkì. nísìn kí ẹnìkan kọ́ máa fárùnmọ́ rẹ̀ kò sí lábẹ́ tẹ́ ológun o kò gbà tẹ́ sọ́jà o kọ́ máa fárùnmọ́ rẹ̀ ó yẹ kó jókòó tì pòkì ni ọkùnrin tí ṣòkòtò rẹ̀ ń wọ́lẹ̀ kò yẹ kó jókòó sí pòkì ni pòkì ni ìrúfin ni ọmọ kófin wà fún irùngbọ̀n ni pé ọkùnrin ọgbọ́dọ̀ máa bá irùngbọ̀n rẹ̀ òfin sì wà fún ṣòkòtò pé aṣọ ọkùnrin ọgbọ́dọ̀ kọjá kókósẹ̀ òun wá rú òfin yẹn ìtẹ́ńpè ní fásikù nìyẹn pòkì